báwo ni ẹ̀yin èèyàn mi ní Chelsea wà pa àwàpá. fine mo ní wá polówó bísínẹ́sì fún yín ni o. Ah. mo ní wá sọ fún yín pé mo ti ń rìdíìmù o. ẹ máa fẹ́ mi náà ní káàdì kí n máa bá yín rìdíìmù ẹ o rétí mi sì dáa. <laughs> Ah, wàhálà dé. mi ò ṣeré o mo síríọ̀sì o kì í ṣe ọ̀rọ̀ àwàdà ẹ̀yìn èèyàn mi ò mọ mí ni ẹ o maguire exchange lórúkọ kọ́ńpìnì mi mo máa ń rìdíìmù káàdì bákan náà mo dẹ̀ tún ṣe káṣá pick up zelle wà venmo wà mo dẹ̀ tún píkì náà àmì píkà. ẹ píkà ah kí ló wáá dé tí gbogbo yín rẹ́rìn ṣé mi ò lè píìkì ni. no kì í ṣe pé ẹ lè má rẹ́rìn mọ́ wéré bọ̀ nígbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ píkà yìí kí ló tó jẹ́ pé Chelsea wá. ẹ ẹ lágbàáyé nìsín everybody ló mọ̀ pé Chelsea ni klọ́ọ̀bù tó nírètí yahoo jù bíyàn bá ti rí àwọn ọrùn yín ìyẹn ó ti mọ̀ pé yahoo ni ọ̀pọ̀lọpọ̀ yín ìdí nìyẹn tó jẹ́ wá polówó fún yín pé mò ń rí díìmù o. wàláì ó rí díìmù kù. ṣé nítorí pa ti ń ṣe dreadlock ilẹ̀ fi ń pè wá yahoo boys. ó wá lò ti di píkà ó wá bá wa ṣé wọ́n tó lè dìfẹ́ǹdì go ló fẹ́ máa píìkì. èèyàn òfò sáà lóòótọ́ yahoo ni wá but a ti ní avalanche exchange tó máa ń bá wa rídìmù káàdì wa. nọ́mbà one exchange nìyẹn láti nàìjíríà. very fast and reliable kódà ẹ jẹ́ kí n sáré ṣe díìlì kan pẹ̀lú ẹ̀sìn kẹrì kẹ́ ẹ tó dìde ń bí owó yẹn á wọlé. yes <laughs> kí ni mo sọ ṣé ẹ ti rí ṣé ẹ ti rí. yeah mo ti rí.